oníbèrè yìí sọ pé ǹjẹ́ tí èyí bá tó àbí tó bá gbẹ̀yìn tí èyí lè bá náà yé àbí tí èyí lè tẹ̀ lọ́wọ́. náà bákan méjì ni tí tó bá gbẹ̀yìn tó bá jẹ́ pé ọba àti jẹ́ pé ìtọ̀ náà tó ká tẹ̀sí ká tẹ̀sí ìfi sólẹ̀ nù ká fi ìtọ̀ ẹ̀ nù tí tó bá gbẹ̀yìn bákan méjì nínú kí ọ pa májì kó sì gba pípa májì àdúgbò pa májì rárá kí sọ yarí ma lọ́wọ́ kó àwọn ọba jáde tọ́ba yẹ pé ìtọ́jà àdúrà tó jáde tọ́ba jáde tó dáná mọ̀ pé àlọ́ alájà àbí so ọmọ tí ọba rí sọ pamọ́ jù àwọn méjì náà bá sọ lẹ́sìn tọ́ba ló pamọ́ jù tó ti sọ jáde fún àkàlà aláwọ̀jà nítorí àwọn àkàlà aláwọ̀jà nítorí àwọn ṣùgbọ́n àwọn kan rí pé tọ́ba ti tẹ̀gbẹ́ náà tọ́ba ti tẹ̀nà tí wọ́n pamọ́ jù lọ́mọ jáde ìtọ̀ jáde ìtọ̀ jáde so àlọ́ aláwọ̀jà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kí àwọn ìgbé tí wọ́n bá ń pa ìgbẹ́mọ̀dì àbí tọ̀lù lápẹ́jú rẹ̀ àbí oṣù bá wọn tí wọ́n ń pa mọ́dì tí wọ́n ń pa mọ́dì so àwọn ìgbé àlọ́ aláwọ̀ já àwọn ìgbó já. kéde tó torí pé tó jáde àbí àwọn tó ń sọkọ ara wọ́n torí pé kò jẹ́ kí wọ́n ní kò ṣúrọ̀ kò jẹ́ kí wọ́n ní kọ̀kan sí sí òun kò jẹ́ kí wọ́n ti fi nínú ọkùnrin tó fi ṣòfò nǹkan kan sí so ìfáyà so kò jẹ́ kó sí fún yàrá pé kí àlẹ́ gbogbo ẹ̀sìn lè gbóǹbì ìran lọ́sẹ̀ kí àkí nǹkan kò yẹ so kò jẹ́ kí wọ́n rí nínú ọkọ̀ ìfẹ́ àṣìṣe so dàtà wọn rí pé irú òun bẹ́ẹ̀ kẹ́tẹ́ ti pé jàdọ̀ làbí sọ irú òun bẹ́ẹ̀ àwọn rí pé irú òun bẹ́ẹ̀ ó ń tàn wọ̀ nínú so àbíkọ́ lọ wọn máa kó so kó wá tó ara ọ̀ṣẹ́ àbíkọ́ máa lọ yàgbẹ́ àbíkọ́ máa tọ̀ so kó wá lọ tó ara ọ̀ṣẹ́ so so bìnrin á lọ rí pé àwọn anábìtá náà tẹ̀lé pẹ̀lú ọ̀sọ̀rọ̀ kò tọ́ kí ẹnìkan máa kírun wà ìdá sí ọ̀rọ̀ àlàkọ́sà kí ó dẹ̀ pé yóò wá ń pa tòmátì àbí ń pa tòmátì àti máa nàbàrí kan náà ní eh, ń pa ìdámàdì àti ìtọ̀ inú máa rẹ̀ náà ní òṣìṣó sóyè ẹ̀sọ́ tẹ́ pẹ́ bá ń pa mọ́tì nígbà wọn kí ọ̀sán pé yóò jẹ́ kí ọkàn yóò bí pẹ̀lú bí à yẹn tó wọn àti yẹn dán bí wọn dán tira wọn pé èmi ní bọ́dún sẹ́mà nítorí ọgbọ́n tí ọkàn lọ́ta ṣe kìíní sínú àbí ọ̀pọ̀lọpọ̀ tàkìtì ẹ̀jọ́ lọ so that yóò di kan ṣoṣo fún sáàmù bí o n tàn àmàlùkí àwọn sọ̀kòtì wọn sọ pé ẹni bá ti tó bá ti ń pa ìgbẹ́ àbí tọ́mọ́jì so kò ní òun ti òkè mu kọ́lá bí ò jáde tó bá jáde gbogbo àmọ̀ pẹ̀tọ̀ àlọ́ láti já kò ní òun kọjá lè tán mi yìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó bá ní tó máa so ọ̀pọ̀lọpọ̀ nímọ̀ ní tí ìjọba tí ìjọba ti lè jáde tọ̀ ọ̀sà pamọ́ jù ó ní òun wẹ́ẹ̀rẹ́ ẹni tó ní tùmọ̀ rẹ̀ jẹ́bi ẹni tó ní tùmọ̀ rẹ̀ níṣó tó ní tùmọ̀ rẹ̀ kaba ní ọ̀sà pamọ́ jù ó ní òun torí pé kò sá jáde tó sóyé lára ẹ̀ ọba jáde ní àlọ́lá tó bàjẹ́ náà mọ̀ pé inú tí máa ń tó tí ó bá àrùn jẹ́ àtọ́bà lọ́la jẹ́ àwọn àkàn yìí tó bá ti jáde sóyé sẹ́yìn àpẹtẹ́ àlọ́lá ti bàjẹ́ òun bàjẹ́ nù màtí ọba tí ọjà lè ń kọ́ tó lè ṣe bàlọ́ aláìsàn sálọ́ ọ̀rọ̀ ti bàjẹ́ òfin tí ó bàbà so ètò tí wọ́n kàkà tí wọ́n kọ́ tuntun ọlẹ́ má jáde kí wọ́n dọ́kù ọlẹ́ má jáde sọ̀tún ọlẹ́ má jáde ẹ̀yà lè so sọ̀tún ẹ̀yà tàdé ẹnu pẹ́pẹ́ yẹn dóorun àdìpọ̀ dọ̀ sóye sóye àwọn wa ní kàtó kàṣẹ ní kẹ́ńtì bá fa ìgbẹ́mọ̀dé àbítọ̀ tó fi kí wọn sá pé sóye

wọn ní tẹ̀lé iná sọ pé ó nírun tó bá kàn bàbá ọdún àjọ mi ó nírun kò ní múra lọ́làdà ọlọ́làdà so báwo lè sọ pé tọ ẹni tí ọkàn rẹ̀ sí ní sọ pé àrùn ọkàn rẹ̀ papọ̀ látara tó ti pa má dìbò àbí gbẹ̀yìn àbí tọ̀lẹ̀ pé kò ní nírun sọ pé ìdí kan náà lọ ìdí kan náà lọ ìdí kan náà lọ sẹ̀rẹ̀ sí wọn àbí àyídà kan náà ni wọ́n ní ìṣègàlù níta ẹ̀sọ́ bí yìí náà lọ́yẹ̀ká kẹsọ́ ìtọ́ náà sọ̀tọ̀ ní kúrúsá níta tí àwọn ọmọ bí àwọn ọmọ bí bẹ́ẹ̀ nínú náà òun náà ní pé ó ní ìlú gan ládàá ẹ̀dẹ́kù adébísọ̀tọ̀ sọ̀lọ̀ ọ̀gá ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yọ ẹlẹ́bí ọmọ kírun tọ́bajàde ìgbìmọ̀ tọ́ba kírun tán òsì tí wọ́n kọ inú tí wọ́n kọ ẹlẹ́bí wọn tọ́ba ẹ̀ṣọ́ tí wọ́n kọ kan bìrù wọ́n kì wọ́n kọ tí wọ́n kọ ẹlẹ́bí bìrù tó kí tolóso ìdákan dára dání ẹlòmíì ìdákan dára ẹlòmíì ìdájì ẹlòmíì ìdákan dára ẹlòmíì ẹlòmíì ọ̀sẹ̀ wọ̀sẹ̀ nípa nǹkan mọ̀ nǹkan ládàá kan fún un akọ̀dá rẹ̀ tó dákì wọn kọ́dà rẹ̀ torí kíni torí ìdánwò tó ń fẹ̀ ẹ̀rọ ní sọ̀kan rẹ̀ ẹ̀rọ sóye ọlọ́run bá dàgbà tó ní ma.